بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى وعليكم السلام ورحمة الله وبركاته من الجمعة ومن البكر lè kátàkà ìbùkún òníwọ̀ nítorí pé àdúrà ìlú ìyá kò tẹ̀lé sàárè kíkọ̀ tí ọba dẹ́ta kọ kátàkárà yìí ní jẹ́gbóyè ni wípé èèwọ̀ tí a bá ṣe ní wà lọ́wọ́. ìrìn àjò tí a bá ṣe ìlú àìlú ní ìta lọ́wọ́ tí wọ́n fi ìgbìmọ̀ báyìí. thì chúng ta à, chúng ta đã là thường thì và những ăn đủ là mò nítorí àṣà ọlọ́run ọba dẹ́lẹ̀ tàbí ọlọ́run lẹ́yà kátàkárà ìwà ti gba àwọn ìdòmójúmọ́ záà nípòmù kéwòn lẹ́kọ̀ọ́ èyí tuntun tààmú ìyẹn ló lọ rẹ fún Nên jùlọ chúng ta tó kọ́ bá tó gbé oyè yìí bẹ́ẹ̀. ọ̀sẹ̀ ọjọ́ kan náà. ẹni tá a sì ni àbí mùsàlì ìlú akẹ́kọ̀ọ́ lọ sí mi gbogbo ọlọ́run ṣe kó sinmi ṣe kó sinmi mánìkan ọba ti ṣe rẹ̀ kó lóko láyé bí o tún ṣe rẹ̀ kí wọ́n ṣàgbá rẹ̀ títí dọ̀la ikú lè jẹ́ sinmi fún mi. sọ nípa bẹ́ẹ̀ kátàkárà ẹ̀ pàtì láì mú yẹn yìí. وعلى أبعاد صلى الله عليه وسلم قد يأتي الصلاة فانتشروا في الله كثيرا ẹ̀rọ ti parí على الله fọ́ka lórílẹ̀ أنا يعني náà ìyẹn ni tó bá níṣẹ́ ni ọ bá níṣẹ́ tí ó ṣe tí ó tó fi gbowó wọ́n lè tètè lọ mójútó tó yẹ pé ìwọ̀n ọba tá a ti rárá ní àlàfo ju ìgbà tá a fi lọ kí jùmọ̀ lọ ẹ ọjọ́ sẹ́ndé à ń ṣe sẹ́ndé ẹ̀ ń ṣe bò ṣé ẹ̀yin jẹ́ bí òpìdán ẹ máa wá ṣe sẹ́ndé à ń ṣe sẹ́ndé àwọn onídìí lọ ọba tó á dọ̀la àwọn mùsùlùmí ó ti máa kíra wọn pé ẹ kú sinmi àná ìsinmi bò kò síjọ́ kẹtàn lọ́jọ́ sinmi ní àbá kú sórí ẹ̀sìn ọlọ́run ọjọ́ yẹn nìyẹn tó lọ sinmi kódà àwọn yẹn máa tọ́kọ́ lọ sinmi ọlọ́run kó gbà lẹ́rú sọ nípa bẹ́ẹ̀ ọ̀rẹ́ yẹn ni irun jùmọ̀ pẹ̀lú ọ̀rọ̀ kan tá níbi sọ̀lá àlọ́sọ̀lá tó sọ wípé ẹ̀lìjọ́mọ̀ àti wàjibọ́n àlà kulli muhtalim <clears throat> jùmọ̀ yẹn dandan lọ́jẹ́ gbogbo ẹni tó bá ti bàlágà ti ń lálà àwọn àmì tí a fi mọ̀ pé èèyàn bàlágà ọ̀kan náà ni al-ihtilal al-ihtilal wọ́n ti wá ní ọ̀rọ̀ kan yìí pé láyé túmọ̀ ba'da al-ihtilal èyí sọmọ òrukàn máa ń gbà tó bá ti bàlágà tó ti fóun náà ń sùn tí ń rí bíi pé òun àtòmìnrin ń ṣe àṣepọ̀ tara rẹ̀ wá wẹ́ẹ̀tì sọ ìtumọ̀ al nìyẹn gbogbo ẹni tó bá ti dàgbà dérú ògóńgó yẹn dandan ni kó kírun jọmọ àwọn àwọn ọ̀nà míì bẹ tá a tún fi mọ̀ pé ẹ bàlágà bóyá ni ó ṣe nǹkan oṣù àbó ṣe nìfàṣì àbí irú wà níbi tó sórí inú àmì tí wọ́n fi mọ̀ fún bàlágà ni nígbà tó bá tún di ní ọ̀la insha Allah ta'ala a tún máa tẹ̀síwájú lórí aláwọn ogun ẹ̀gbọ́n ni jọ́wọ́ àyẹ̀jọ́ rẹ̀ yẹn fún subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك